أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا سأقول فوالله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi náà tàwọn ará lè àtàwọn sọ̀hábà ń bẹ̀rẹ̀ ọba kúsànú àwa náà pẹ̀lú àti gbogbo àwa jẹmọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà lẹ́yìn wa látàkì àmà òní tí ó ń jẹ́ ọgbọ̀n ọjọ́ nínú oṣù Ramadan 1447 an bá jẹ́ kò tafsir wa lọ ní markaz wa markaz Umar bin Khattab al-Islami Kaduna ìgbà ṣúra tí a ń gbìyànjú àti kéfura báwọn fà àti kéfura sọ́pẹ̀ Furqan aya ta ti òní náà ni 21 تلاه بعد بعضك وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل إلينا الملائكة أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة ذلك لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا الله سبحانه وتعالى يفوع nípa alkiyama bá ti mọ̀ pé súra yìí ní àwọn súra makíyà ni àwọn súra makíyà dẹ̀rí ọ̀rọ̀ nípa imani ní sọ fún wa bá ti mọ̀ pé àwọn afáwọn ní olómọ Quran bó fi yíwa pé àwọn súra tó wà ní Quran ó 114 súra 21 ilẹ̀ ìṣọ́kalẹ̀ ń gbòrò Madina 93 ìṣọ́kalẹ̀ ń gbòrò Maka ní ẹgbàwá mi 91 lọ́sọ̀kalẹ̀ ń gbòrò Maka 23 ìṣọ́kalẹ̀ ń gbòrò Madina inú àwọn súra Makiya tí ń sọ wọn pa akídà ni ọlọ́wọ́n ni ọkọ̀ ọlọ́lẹ́bí la yarjuna liqa'ana ṣe ẹ̀rá wọn tí wọ́n ní ìrètí pé àwọn pàdé ọlọ́wọ́n ọba tí wọ́n ti ẹ̀gbà pé àjíǹde ń bẹ tó gbà pé tọba ti kó parí náà nù tí wọ́n gbà pé láìsí ń bẹ lẹ́yìn death láwọ́lá oúnjẹ́lá alayna al-malaika kí ló dé tọ́lọ̀ bá bẹ́ rẹ̀ sí wa tẹ́tọ́lọ̀ bẹ́ bẹ́ pàtẹ fún wa tí òfin sọ màláìkà wá fún wa tí wọ́n pé èèyàn bíi tiwa náà ní ọ̀nà sí wa àwọn náírà rabbana àbíkàtì ẹ̀rọ ọlọ́wọ́ ń gbẹ̀gbẹ̀ ọlọ́wọ́ ní ìbí tí mo da yìí tí mo ní ìdí ọrụ tọ́jú yìí kẹ́kọ́ ọlọ́wọ́ kó wọn ọdọ̀ka ìsàgbárò wọ́n fi

ó ti yíwọ́ fún wọn lọ́nà ọ̀yẹ̀ kó náà hijira mahajura wọ́n wà wá kí ìjọ wà láàrin àwọn pé ah, àwọn fẹ́rí dáwọn rí yóò ọ̀kàdímnà ilẹ̀ ma amìlò àwà gbogbo iṣẹ́ tó máa ṣe àwà gbé síwájú wọn wà rí sẹ́tàwọn ṣe nínú amẹ́lì gbogbo iṣẹ́ tó bá ṣe ni wọ́n rí dáadáa wọ́n rí abúgbó wọn ti wọ́n rí àmọ́lá pé ní ibi ni wọ́n ti wọ́n gbọ́lọ́wọ́ bá gbọ́ ọ̀dà aláwọ̀ abá amàntúrà àwà sọ bíbí ẹgbọ̀n koríkótà àgbàdànù ẹgbẹ́ àtẹ́gbò gbédànù tí ò wúlò kankan ọlọ́ọ̀bà asáàbọ̀lọ̀ jannati ọlọ́wọ́n jẹ́ wára àwọn èrò jẹ́nà aláwọ̀ jẹ́nà yóò mẹ́ ilẹ̀ nàkàírù mùsọ́kọ̀rọ̀ àbí táwọn wà jẹ́nà ọmọ dá dígbègbè o ọmọ àdúrà níbi tó ṣe wọ àtẹnà mọ̀kíra lẹ́yìn ọ̀rọ̀ dáadáa ni wọ́n máa gbọ́ ọ̀rọ̀ dáadáa wọ́n máa sàlámù sàlámù ni ọlọ́run gbọ́ wà tó ń sọ nílé ọlọ́ọ̀bà sánú ọlọ́ọ̀bà على قرآنك الله عليك ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن بعد إذ جاءني وكان الشيطان للإنسان خطولا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلاً ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا أولئك شر مكانا وأضل سبيلا اللهم صل على سعد jọ gbẹ́jà alkiyama ọjọ́ pẹ́sọ́gbọ́ ajọ́ ní pé ọwà ní àwọn òkú islam àpò imani náà ni wàlú yóò mẹ́ra áàkì ọlọ́run wá fún ẹgbẹ́ yóò mọ̀ ti ṣẹ́kàkù sàmà نزل الملائكة تنزيل àwọn mẹ́lẹ́kọ́ ọmọ asọ̀kalẹ̀ àwọn mẹ́lẹ́kọ́ ọmọ sọ̀kalẹ̀ tó lọ sí àwọn sẹ́mà gbogbo ẹ̀rọ àdúlẹ̀ kù jẹ́fà yíwa al-mulku yawma idhin haqqun lil-rahman ojọba ajọ́ náà ọlọ́wọ́ ọba rahman ọba àjọ káyé ni àwọn tó ń pèrè alọ́ba lórílẹ̀ ayé pọ̀ ó di àwọn kan kúrò ń kábíyèsí olóṣèlú ẹjọ́ àti ẹ̀mọ̀ràn rẹ̀ gan ní pé ìjẹ́dídé jókó tí àwọn tó kábíyèsí nù ó yẹ àti ọlọ́run bá dìgbò bá kábíyèsí ọwọ́ bí wà ọlọ́run bá kó sàlẹ̀ ọ̀kan wà ó di ọlọ́run bá ní ọba kábíyèsí ọlọ́run ní rẹ̀ ìjọba jọ́nà tí ọba jẹ́ ọba jọ́nà yẹ̀wò má ibn haqqu min rahman tududu ọlọ́run bá gbogbo ọjọ́ pẹ̀lú alọ́ba gbogbo ni àǹgbá ni sẹ́ríkì ni ọba ni gbogbo ọgbà gbogbo àtẹ́lẹ́wọ̀ ọjọ́ náà yóò mara tẹ́mílẹ́kù nafsun lè nafsun ṣẹ́yà ọ̀gá pẹ́lá tí a pẹ́sidẹ́ntì ò nílé pàṣẹ fún lébra lébra ò nílé pàṣẹ fún ọdẹ yóò mọ ọlọ́run balóòlù ọbádà ọbádà la ilaha illallah ó ń kálùkọ́ dákẹ́ lọ lillahi wahidul qahhar ọlọ́ọ̀bá kàtútù omi ọba alwahid ọba kàtútù alqahhar ọba tó buhari gbogbo ìlú ọlọ́ọ̀bá ni almulku yawma idin min akul rahman wa kana yawman ala al-kafirina ah, jẹ́ ìnira yóò jẹ́ bókè o ìnira yóò jẹ́ bókè fèrè síwájú kẹfẹ̀rí ọlọ́run járe dúró dé ọlọ́ọ̀bá tí ẹ bá bí ẹ bá bọ́ fún yàrá yé ìkàlẹ̀ yẹn máa jẹ àwọn jẹ́ gbéra kìí àmà àwọn tí ó bá bọ́ fún ọwọ́ wọn méjì wọ́n máa jẹ wọ̀nyẹ́ wọn máa yàkó dòdò ọ̀rẹ́mọ aláyàdé lórí ọlọ́wà ní kìsọ̀ wọ̀nyẹ́ wọn máa yà ó dò àbí yóò àdó ọ̀rẹ́mọ aláyàdé lórí kẹfìrí ọmọ jẹ ọwọ́ méjì ọwọ́ méjì máa jẹ ó di obìnrin jẹ alábòsí ọmọ jẹ ọmọ méjì يقول يا ليتني اتخذ مع الرسول سبيلا يوني اه ابوكم تو بما ني النبي لا يكون مولوره وديش الله لا يكون مولوره يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا اه ودي بفون كوسيما هو واسي مولا بدا ان تو مولوره كونكلو مولوره قد اضلني عن الذكر كل صوم بو كل جوانا تارا بيجي نتي الله bára ìjá ẹni nígbà tí ó ti wá bá mi tí fẹ́ gba islam ọ̀kára ṣeitọ́n ìsàn àkàzóòlà bẹ́ẹ̀ ni ṣeitọ́n sọmọ ènìyàn ọ̀tánì yóò fẹ́ sọ ẹni ni yóò fẹ́ sọ dẹni yẹpẹrẹ ni mọ́ sọ́rọ̀ ká pé àwọn Yorùbá ọlọ́ọ̀bá kó sàn gbogbo wa ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ̀rọ̀ إن الشيطان لكم àdówò أبي àtàkìdó àdówà إنما يدعو إزباء ليكون من أصحاب السعير إن الشيطان لكم عدو شيطان أتعين أتخذوا عدوا أمو إنا أمولتا أمولتا أتعين أرضا نصف بقرة بايك يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم àjọwọ́ mọ̀ rí ọ̀tájú fojú rẹ̀ ní ṣíṣe tọ́lẹ̀ ká máa ṣe pé mo máa sọ pé nílẹ̀ Yorùbá àdúrà tán bàbá wa máa ṣe tó bá kéwò tán ọlọ́run bá bọlá kọ́lá nẹ́bì ọlọ́run bá paná adébọrẹ́ ọlọ́run bá gbóṣùn lẹ́bì ga ọlọ́run bá bá rẹ bídí àṣẹ ìtọ́nù rẹ̀ ọlọ́run bá bá rẹ bídí àṣẹ ìtọ́nù rẹ̀ ṣe ìtọ́nù ní bídà kí odi ajawo bi bidia jari jawo bi bidia ọlọ́wọ́ mọ́sá fọ̀rọ̀yọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala omi wa ikú ṣetán ọ̀tá wa ni ọ̀tá wa ni ṣetán ẹjá náà mú ní ọ̀tá kálìbà wà nínú àwọn tí wọ́n gbèrè ayáta alkiyama ọlọ́wọ́ bá ń bẹ̀ já wà nínú àwọn tí wọ́n gbèrè ṣetán yóò máa pè bára khabula haa ṣètọ́n gbogbo ọ̀nà tí ó wù yẹ pẹ́lú ọmọdé ìṣọ́bí ọmọ ìdèdè yẹ pẹ́lú ní máa wá ọlọ́mọdé ṣètọ́n láì lè wà ọ̀kọ́lọ́ rasul ìṣẹ́ náà ọ̀kọ́lọ́ rasul ya rabbi inna qawmi ittakhadhu hadha al-qur'ana mahjura وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال رسول أيعي وعن أصلا جوني فوا النبي محمد صلى الله عليه وسلم يوسف جاء وكسو له الشيخ الإسلام ابن تيمية رحمه الله nínú ẹ̀kọ́ tí ń kọ́ wá ń pa olómùn Qur'an ó ní àwọn ẹ̀tọ́ márùn kan bẹ gbogbo ẹni tí ó bá fún Qur'an ní ẹ̀tọ́ márùn yẹn yọ wà nínú àwọn tí ànábì tọ́lọ̀un sọ́kọ́ pé ànábì ọ̀fẹ́jọ́ ẹ̀wọ̀ qala rasul iṣẹ́ lọ́wọ́ tó báyìí pé ya Rabb ọlọ́wọ́n ọba tó ní tọ́já mi tí tọ́jú mi inna qaumi ittakhadhu hadha al-Qur'ana mahjura àwọn yẹn mi wọ́n ka Qur'an fún wọn pa Qur'an tì ولم يجعل القرآن تنجي ولا با كذلك جعلنا لكل نبي عدو من المجرمين ده بقى نبي الله با أني أتعلم أبنجاء يا كريمينال أما لسه وفين كدارا وكفى بربك هاديا ونسيرا بين الله با أتلل فلمنا ìrànlọ́wọ́ ọlọ́mọdá ìrànwọ́ ọlọ́wọ́ ọlọ́mọdá ìrànwọ́ ọlọ́wọ́ ọlọ́mọdá àwọn ẹ̀tọ́ márùn-ún Kùránì gbogbo musulmi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà láti ma Kùránì pé wọ́rátẹ̀lẹ̀ Kùránì tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ àbẹ́rẹ̀ ṣoṣo wá bí dandan ni kí yẹn gbìyànjú àti ma Kùránì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ridwan láàrin ẹ̀dùn wọ́n di wàrà lójú orúkọ tó gba Islam àmọ́ àfẹ́ àwọn pọ̀làdà ó di wa ọkùnrin yẹn ni obìnrin yẹn ni gbìyànjú láti pé gbégbé ọmọ Kùránì pé máa lọ rí kí haúsá yẹn owó ìtọ́ gbọ́tò fi tẹ̀jà lọ́jà náà máa gbọ́ kó fi máa kéwú ó di ti ọwà àwọn pé al-Qur'an mahjura wọ́n pa Qur'an wọ́n lẹ́gbẹ̀ àwọn tí wà ń jẹ́kọ́ kéwú yẹ náà ni gbogbo ló nẹ́ta nínú àwọn ìwé ẹni oúnjẹ gbogbo bá fẹ́ bí lẹ́jẹ́ ní kọ́ ọmọ bá ti ẹlọ́ni tọ́lọ́run tó mọ̀ bá lọ́wọ́ kan fẹ́ bí rabbika hadiyan wa nasira ọlọ́run bá tó lórí ìfẹ́ ìlẹ̀ ó tó ọdún ẹni àtọ́gbọ̀n وقال الذين كفروا ما لهذا لولا نزل وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا اللهم وجاوة أنه وتوصل إلى ربا عليه تمر القرآن أن يعني تكون تلقوا كما القرآن كده دا قال الذين كفروا أما كذلك لولا نزل عليه القرآن جملة واحدة kí ló dédé kùrán yẹn fi wá díẹ̀ díẹ̀ díẹ̀ àyà kan àyà méjì àyà márùn tí ó fi wá lórí kan bí láti fàtí àbí náà bẹ́ẹ̀ kanáà ọlọ́run ọba ní kàdúrà bí sọ́bí tó bí ìfúwádì kọlùbàrá ìjókòó ní ọkàn rẹ̀ ni ó di wọ̀rọ̀tẹ̀rẹ̀ náà ó tẹ̀rẹ̀sílẹ̀ alẹ̀ tó létò létò létò létò létò létò ni wọ̀láyà tó rẹ̀ kàbí ní ìwò ní múrù béèrè wá bú ẹ irú béèrè tí wọ́n béèrè lọ́rẹ̀ ìpé kílípọ̀ إلا جئناك بالحق أبيت أمود دواكم ولدت فوليسي ودي وأحسن تفسير أكتمة تدعى تنجو الذين يهشرون على وجوههم سياسة ما فيهم إلهي من بعد القيامة تبجي من ساري أجمل ما فيهم لا إله إلا الله أجمل ولا إلا جعلنا وما هو وما لدنا جعلنا كل أجمل أولئك شر مكانا وأضل سبيلا àwọn ni àwọn alámàrí wọn gbúrújú jáyé láàyè àti wọ́n sọ̀rọ̀ tó lójú ọ̀nà abdullahi bin abbas radiyallahu anhu o mẹ́rin àti pé bọ́ọ̀lọ́wọ́ sí méjìlá wọ́n máa fojú wọn rí o ní ọlọ́run tó lọ́gbọ́ra jẹ́ kó máa fẹsẹ̀ rí náà lébi lọ́gbọ́ra àti bí fojú wọn ó máa wọ́n wọn lẹ̀ ọlọ́run gbìyànjú àti màtúmọ̀ Qur'an ẹlẹ́ẹ̀kẹta tó bá ń ka Qur'an máa rúmùsì máa rúmùsì ẹlẹ́ẹ̀kẹrin tó máa ka Qur'an tó màtúmọ̀ rẹ̀ tó rúmùsì bí bàbá wa ti sọ Sheikh Mahmud Abubakar Gumi rahimahullah in tó sọ bá ń القرآن الدلع كيف ما قرآن المهم ما بقول زايد أو kò fẹ́ sí èdè kẹtọ́ ọgbọ́ tó ti ti kùránì wọ́n ti ti dé yorùbá wa wọ́n ti dé ìbò tó débò kùránì wọ́n ti dé french wọ́n ti dé èdè lábára jẹ̀lú wọ́n ti dé àwọn fúlàní kan ti dé àwọn gwari wọ́n ti kúdé gwari àwọn ìgbò wọ́n ti ti dé ìgbò ó di ọjọ́ tó bá wọn òbíjẹ́dìdè lórí ojú wọn wọ́n fi ìlàjà àlẹ́mà tó mọ̀ wọ́n náà jẹ́ àwọn ọ̀láìkà sharru makana àyíwọ̀bù àgbàlù sẹ̀bílẹ̀ wọ́n sẹ̀ sọ̀rọ̀ ní ìtọ́ gbẹ́gbẹ́jìnà gan ọlọ́mọ sọ̀wánú ọlọ́mà ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa kún kálùkù agbìyànjú àti fúnkún àlẹ́tọ̀ rẹ̀ o àwọn bá wà nínú àwọn tí wọ́n jẹ́ ká tó mọ̀ jẹ́ àwọn ọlọ́run wọ́n lẹ́yìn náà mú sọ̀rọ̀ ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا الله أكبر وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي التي أمطرت مكر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا ọlọ́run wọn sàlàyé fún àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ tí ránṣẹ́ síwájú ànẹ́bì sallallahu alaihi wasallam lọ́kàdà àtẹ́yìnà Musa al-kitab bẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn afọ́nà Musa tíra náà كافرنا في عمل موسى وجعلنا معه هارون وزيرا أي ما ما يه وما يه هارون قد يدير لو قد ما في وزير يبي ثم الجلابة فقلنا اذهبا إلى قوم الذين كذبوا بآياتنا أو تكون هارون موسى في هارون إن يجي إلا صدى ما أنا كذا قوي يا ما أميوني ودمرنا وتدميرا هذا أجل أمره akóparun bá wọn ní ìtọ́pọ̀ ọ̀ká ọmọ náà bẹ́ẹ̀ náà tó síwájú wọn lọ́wọ́ àwọn èèyàn nẹ́bì náà lámà kábíyàbò rọ́sùn nígbà tí wọ́n àwọn òjíṣẹ́ ẹ̀rí òjíṣẹ́ sí wọn àmọ́ lọ́run وجاء بها محمد وبمنا دي شكنا ولقد بعثنا في أمة لكل أمة رسولا أن يعبدوا الله واتبعوا الطاغوت ودي بمون تنوا ولاني قبل الرسل أغرقناهم أوات تمارسون وجعلناهم للناس آية ثم سبب ذلك إيه تينا باكو بلو تفايرني ولو ما فواري ولو با وعاتدنا للظالمين عذابا أليما أوات تجوك على جاء ولا بسي ìyá ẹlẹ́tẹ̀ ìlérò wọ́n áádá àwọn ará ádáwà tọ́lọ̀ ọ̀rán lẹ́bí ìhòdù sí wọ́n sàmọ́ọ̀dẹ̀ àtàwọn èèyàn sọ́múdá tọ́lọ̀ lẹ́bí sọ́lé òsí wọ́n asáàbẹ̀ rásì àtàwọn asáàbẹ̀ rásì wọ́n kòrò na bẹ́ẹ̀nà záàlì kàfíra àwọn èèyàn tó wọ́ láàrin tọ́lọ̀ ọ̀dàkọ̀ wọ́n kọ́ ọlọ́run وكلا تبرنا تدبيرا بقولا لكوبا نتانبا وفتلوبا قولوا مقوقروا وقد أتوا على كرية التي أمطرت بطر السوء بيني يا لهم بابا وأحوانا كان أما رأى لجايتي فلما رأوا بنو سليا نوري فلم يكونوا يرونها توريني وريني ثم يقول هي بعد اللي هو فدوم أو يعني لوت lọ́rọ̀ tó pàwọn ẹrẹ́ tọ́lọ́ ọ̀rọ̀ òjòkó falẹ̀ wọn lórí ìyẹn rò pé wọ́n dáná sílẹ̀ ní gbogbo ẹgbẹ́ náà lọ bí lè rírọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo àwọn agbègbè rẹ̀ táwọn koríko ń wúlẹ̀ gbogbo àwọn agbègbè rẹ̀ lórí ilẹ̀ wọn yẹn ìlú wọn yẹn òkúrúkò kúmá ìwò bẹ̀ ọlọ́run pàwọn njẹ́ oṣù wọn ni pé wọn ọgbà parí kìámà bẹ̀ wọn ọgbà pé ájàmà dìde bẹ́ẹ̀ ni ọlọ́run jùlọ dìde kò sí èmi dìde ọlọ́run jùlọ dìde o ó di wa ọlọ́run tó fẹ́ dára ńgbà tá a kankan náà ni ó jùlọ dìde ó di wa wá á dìde dáadáa kọ́rọ́kọ́kọ́ ni agbèyànjú láti máa ṣe dáadáa náà وإذا رأوك وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا الله سبحانه وتعالى وريهم بلجام ولبس ويما كفر وي وإذا رأوك يتخذونك إلا عضوا أو هذا الذي بعث الله رسولا بيت ماريو ومن فيوتتني ومن فيوتتني بيت آه ẹ̀rẹ́jọ́ lọ́tọ́lọ́ ránṣẹ́nu ẹ̀ndẹ́rọ̀ ránṣẹ́nu ọmọ fíọ́sìfẹ̀lú ẹjọ́ pẹ̀tọ́lọ́ sílẹ̀ ilẹ̀ lọ́wọ́ àná lórí iṣẹ́ nkáàdá làyàdúlùnà àlẹ́ àṣìnà ọfẹ́ mú akúrò láti máa sàwọn ọlọ́wọ́ bá wọn àwọn òṣàtúnwá èyí tó ń gbọdún kúrò ọlọ́wọ́ bá wọn láwọ́lá àǹsọ̀bárùnà àlẹ́ àṣìnà إلا دعنا لأولي فسوف يعلمون حين يرون العذاب لا إله إلا الله بوامة عما نتماريا باي وجيء يوم إذ بجعلنا نتماريا نجعلنا دعوت آه ومن أضل سبيلا تلصنوا جي تعمل نصنوا نباع أواه أواه من دنا الله بعض وقت أرأيت من اتخذ إله أو أواه ونوري أنتم مفهمين لله بعض يبالك أي قوم wọ́n ní gbogbo nǹkan ló yípadà inú mi ìfẹ́nú kò sí yípadà ẹlòmínà tí ó pọrọ ìdáhùn gbé ọ̀rọ̀ ni àmọ́ ìfẹ́nú pé àti gbọ́ nítorí wọn ni ọ̀fẹ́ àǹtẹ̀tẹ̀ kó na àlẹ́ ìwọ̀kílà tí wọ́n lọ jẹ́ wọ̀kílì wọ́lọ́ brafman ara àǹtẹ̀ àṣàbọ̀ àǹnà àkùsọ̀rọ̀ omi ẹ̀sùn àwọn àwòyẹ àkìlù abọ́ olérò pé ọ̀pọ̀lọpọ̀ wọn أو يعقلون مولو لك إنهم إلا كأنعام أما قالوا يا ناصي أنا أقول كنا بل هم أضل سبيلا أما دي أسلم أنا أقول إن فقلت لك أفضع فهم عاصي أنا أقول أما هو نتوى ألو ما سوان ولو نعم ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء جعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما مما أحكاما وأناسيا كثيرا الله أكبر ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا الله سبحانه وتعالى مصبوع يقول لسورة إن طوانقى التوحيد الربوبية wọ́n ni alamtara ila rabbik wọ́n náà rí iṣẹ́ ọlọ́ọ̀bá rẹ̀ kí n sọba jẹ́gbẹ́lá lọ́ọ̀bá ń darí àwọn òjì wa ọdọ̀tọ́ bí yọ́bọ̀ tó sí gbogbo ẹ̀tọ́ rẹ̀ ọ̀làwọ̀ sí àràjà ara òsà kìnnàn ọlọ́ọ̀bá àwọn àti òrùn lọ́pọ̀ òun yóò mọ̀ lọ́pọ̀ tó bá lọ báyìí yọ́ lọ báyìí tó bá lọ báyìí yọ́ lọ báyìí كما جبنا فيه ثم قبضناه إلينا لينا أتوا مصدع ورابة قبضا يسيرا ليه طلب النبي محمد صلى الله عليه وسلم وبيه له سيدنا عبد الله بن سيدنا أبو ذر الجفاري رضي الله عنه قلوا سموه تلهم قلوا لنا أبو ذر أبو ذر رضي الله عنه قل الله ورسوله وأعلم قلوا بعد بشيء لما قلوا

ọlọ́wọ́ wa sọ pé lọ́lọ́ jẹ sáwọn ẹlòmíì níjọ́ kan lọ́rọ̀ pé ah owó mọ́ yọ sẹ́lẹ̀ jùmọ̀ bí tó ti ń gbọ́dọ̀ ní kò jẹ́ kọ́ kọ̀rà sí òun wa yọ bí títí wọ̀ nígbà yẹn jẹ́ ìbálòun túbá kò sáyè túbá máa o tí ẹ̀rọ àfi ń sọ fún wọn bàbá ẹbí pẹ̀lú rẹ̀ já túbá ẹbí á túbá láti sùn lọ kálíbà gbádùn ilé ayé ta wá kálíbà wà nínú àwọn tí wọ́n gbádùn àkíyàmà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala هو الذي جعل لكم الليل لباسا هنا نفسي ورمي أصد أبو رفو إذا ما سنين به والنوم سبوتا سباتا أولا سيورونكني استمتي أولا بار وجعل النهار النشورا أولا سيوتا من دما لو دما بو دي تدفين هو الذي أرسل الرياء بشرى بين يدي رحمته أولا بينا لما أنا واتبو تقول الله باسا àwọn atẹ́wòríyà ìkẹ́ ọlọ́run òjò ní dáadáa ni ọlọ́run bá tọ́ rẹ̀ ní Kùránì ìyà ni tẹ́lẹ̀ bá sí ìyà ọlọ́run kọlùbá ìpé rẹ̀ tọ̀yíbà atẹ́gùn tó dáa tó wá ní ríyà búṣìrà bẹ́ẹ̀nà ẹ̀dẹ́ ìrahmati ìwé ìgbìmọ̀ ni yọ máa síwájú kọwa nínú àánú ọlọ́ọ̀bà wa ń zẹ́rìn náà nílẹ̀ sàmá ìmá àǹfàhóró lẹ́yìn náà ọlọ́ọ̀bá ní asọ̀rọ̀ àti sẹ́mà omi tó jẹ́ tó má omi odò ẹ̀rì ọmá la ilaha illallah ìlúhùn ibi bàdàtà mẹ́gbẹ́ta áàzùyẹ ìlú tó ti di òkú ìlú ó ní aṣọ olùsùkí ìyá fún àwọn èèmọ́ fún àmù mímọ̀ kàlákùnà àmà fún àmù mímọ̀ kàlákùnà àna àmà nínú àwọn nǹkan ọlọ́ọ̀bọ̀ gbogbo ni wọ́n lọ́kà ṣọ́rọ́fì na omi lọ́kàn ọlọ́ọ̀bá yẹn àti àwòráyé láàrin àwọn ènìyàn kó lè bá máa ronú wàá bá akṣẹ́rù náà sí ilẹ̀ kòfòrò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n yẹ aláìgbó aláìgbó wọn lágídí wọn ọ̀gbà náà gbogbo ولو شئنا لبعثنا في كل قرية نذيرا نعم فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا ولو شئنا لبعثنا في كل قرية نذيرا سواء ولو بني gbogbo olùkọ̀ọ̀kan lọ́bàá بعثنا كل olùkìlọ̀ كل ما kìlọ̀ fún fọlá tó ti ìkàfẹ́ mọ́tẹ̀lẹ́ àwọn kẹfẹ́rí o mọ́tẹ̀lẹ́ wọn mọ́tẹ̀lẹ́ wọn kó bí wọ́n ní náà ń gbádùn ilẹ̀ ayé tó gbọ́n náà gbaragbara tó hàn lọ́rùn jẹ pẹrẹ wọn wọn wọ́jọ ahédè home bí jihadan kabira kọ́dẹ̀ gbìyànjú lórí wọn ní ìgbìyànjú tó tóbi tí wọ́n sì islam ẹni tó bá fẹ́ kọ́ gbà nù ẹni tó bá fẹ́ kọ́ má gbà àmọ́ kí wọ́n gbà yẹn ló pé wọn o ọlọ́run àwọn tí wọ́n sọ yìí láti àtàwọn owó wà bàárẹ̀ náà وهو الذي مرج البحرين هذا عذب فراج وهذا ملح أجاج وجعل بينهما وجعل بينهما برزخا وحجرا محجورا وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا الله سبحانه وتعالى هو الذي مرج بحرين الله بعد ذلك هو دبي ماسا هو دلقد لا لا مجو ماسا تبو جو إتاو تا ri Nigeria ni riba تريبا àti riba تريبا Niger هذا riba Benue إليه ní huma

ilé ìjàgbọ́mà wọ́n fi ara wọn wọ́n lè ara wọn wọ́n fi ara wọn kọ́ kúmọ̀ bá ọlọ́run ilé ìwà ní nígbà tí kan ní ní Egypt ó ní discover pé táwọn òdùgbà pàdé wọn ò ara wọn gbọ́dọ̀ tí wọ́n ní òun bẹ́ẹ̀ discover ló dáa Kùránì ti sọ ti pẹ́ ambulance ọlọ́run sọ́tò wọ́n ń jalọ́ kọ́lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run kìdẹ́ ní kẹ́lọ́ kọ́lẹ̀ wọ́n ń jalọ́ wà fún wọn ní Muhammad níbi ní ọlọ́sí mẹ́ta ọdún àà tó ẹ pé báyìí tí o sì pín ní odò tí o sì pín ní odò wọ́n ìdá iná àwọn òkè iná àwọn yẹn yìí bó ti gba Islam Islam náà ló wọ́lọ́ wa gbọ́ sí tó pé ọwọ́ arílẹ̀ láti ní omi ọmọ ènìyàn ọjà àrínlẹ́ olóṣèbẹ̀ ni wọ́n bára wọn kan wọ́n ni èyí a tó tó dédé olùmọ́ta mi sí gbogbo àwọn eléyìí ó tó nǹkan fẹ́ pé ọjọ́ kọ́ máa sàlékò ìmánì rẹ̀ wọ ọmọ wa mùsùlùmí ìwọ́n tó ìṣe mùsùlùmí ó tó nǹkan tó fi wá gba Islam eléyìí nìkan náà láfilà ọlọ́jà wà ní àwọn tí wọ́n là láyà kárìkì àmì tí wọ́n lọ ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlá Qur'anul Karim ọlá alá ilẹ̀ ìlà. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam. Oníbèrè ni ẹ̀rọ kò sí yẹ kí èèyàn eh, yọ zakatul fitr àkọ́kọ́ ó ní fi ashiri awai ní mẹ́wàá àkọ́kọ́ tí yàn yọ lẹ̀ ashiri awai mẹ́wàá gbẹ̀yìn mẹ́wàá gbẹ̀yìn láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀yẹ́ kéèyàn yọ zakatul fitr bí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mẹ́wàá gbẹ̀yìn èyí máa lọ ní ìtìkàfù tí ẹ bá bá wọn kóhun ò wà ní sílé kó wọ́n gbé kó mú mọ̀ kí ìtọ́jà àdúgbò táwọn sàrímà yọ pé ó kùjọ́ méjì ó kùjọ́ kan káṣọdún ní 28 29 bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ ọdún gan-an bá ti máa yọ ká tuntun tó yìí òdì àmọ́lẹ̀ ìbáyọ̀ báyọ̀ náà kò sá burú mẹ́ o àmọ́ ìtọ́jà àdúgbò bẹ́ẹ̀ máa tẹ̀lé ṣèṣì àwọn sọ̀hábà ó kù ọjọ́ méjì káṣọdún ó kùjọ́ kan káṣọdún àbí àárọ̀ ọjọ́ ọdún máa yọ bọ́lá òkè àlàálẹ̀. ìjọba ti mọ̀ pé bó ṣe zakara lèèyàn ń fẹ́ yọ wọ́n ń pé kí ẹ̀ fífìta ẹni tó súnmọ́yàn ní ẹbí ẹbí ló wá wá wá kíyàn ó sì jẹ́ ó sì rí ìgbẹ́ tó bá lọ báwọn ẹ̀tún lè túnmọ̀ ìrìrà mọ́ ó tún di bóyá lẹ́yìn bí àwọn ọjọ́ tó pọ̀ tí ó wá ṣẹlẹ̀ pé bírí ohun 27 tí ẹ̀ lè yọ fún kó mọ̀ gbé lọ bóyá ń lọ lómi ọ̀ṣọ́ tí ó ṣe déédéé ọdá àdúgbò ẹ̀bẹ̀ kápẹ́ kẹfẹ́ ìdí ìrìn gbé lọ́yẹ̀ kí ẹ̀ sì yọ fáwọn sálíkà bẹ̀ àwọn agbẹ́ bí ilẹ̀ tó gbẹ́lú kan tó dínà kò sábà mẹ́kò fóun náà òdì ẹ̀wá kò wá sí twenty seven náà lọ fún un náà pé wá ti lọ báyìí àti rí yóò pé ọ̀pọ̀ bí ẹ̀ ó di wà wọ́n láwùjọ tí a rà á lọ. nípa bá a ti sọ pé àwọn kọmitì ní mọ́ṣáláṣí ó máa ń dá kí ẹ ní kọmitì láti ṣètò nípa so wọ́n wá kó jọ àwọn kọmitì náà ní àwọn tí wọ́n fún wọn fáwọn aláìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún wá fún ẹni tí kò ṣe mùsùlùmí tó jẹ́ pé ìṣesí rẹ̀ máa ń súnmọ́ ìsìláàmù lọ́pọ̀lọpọ̀ kódà ìrọ àwọn tẹ́ mọ́ ń gbìyànjú àti bá gbàwẹ̀ gan tí wọ́n tún fún láti fa ọkàn rẹ̀ tó ṣe dédé tí máa tá ọkọ̀ bá ní kọmitì tó ń gbé dàkà fún ló dájú wọ́n lè bá wọn tó tọ́ sí wọ́n fún wọ́n á rí ẹni tí èsè mùsùlùmí àmọ́ ọkàn rẹ̀ dá sáà mùsùlùmí ó là zàkà owó gan ṣẹ̀dá nígbà fún ẹni fàá tí ó di ọmọ ìpínlẹ̀ mọ́tò àpùrọ̀ yìí wà náà wọ́n ní eléyìí wọ́n ti bèèrè níjẹ́ ìrìn àmọ́ ó tí ó súnmọ́ bẹ̀ nípa ọmọ tí wọ́n ti bí ó yẹ pé ìtẹ̀lé scanning tí wọ́n fún wọn ìjọ tí ó bọ̀ sí irújọ́ ìkẹ́lẹ́kọ̀ ìjọ orúkọ̀ látàsọ̀dún wọ́n wá wò pé gbà tó jẹ́ pé a lọ yídì wọ́n yọ zakatul fitri kalẹ̀ láti alẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti pé pẹ̀lú ọkàn pé at least ìjọ́ kejì o ọmọ yìí ó jẹ́ bíbí so eventually wọn kò padà ṣẹlẹ̀ máa fi bí ìjọ́ kẹta irú ọmọ tẹ́ ti yọ zakato fitri tí ò sì tí sí ní ayé bóòní zakato fitri. ìtọ́pá dé pé àfẹ́ àwọn àgbà abul fukaha àfẹ́ àwọn Abu Hanifa ó ní kòsí aburú ń bẹ̀ kí ẹ̀yọ́ fún yìí ló ọmọ jẹ́ pé scanning fi pẹ̀lú ìmọ̀ ni ìbáyá lọ́la àbọ́túnlá ni wọ́n bí ó lè bọ́ sọ́jọ́ ọdún kò sábúrú mẹ́fì máa yọ fún odìwà tí ìbálẹ̀ yọ in advance kò sábúrú bí zakawó ni zakawó ìyẹn lè yọ zakawó in advance tí ẹ̀ ń dìbì rẹ̀ yẹ fáwọn odìwà tàbí oṣù tí ń bọ̀ ní olóògbé haúlù kan yóò pé ọdún kan máa yọ ní oṣù yìí kò sábúrú mẹ́ àmọ́ ọdún ọdún yìí oṣù yìí máa ní oṣù mẹ́rin wọ́n ní ẹ̀rọ kò sí Lailatul Qadr ìmọ̀ yíyàtọ̀ láti ìlú sílù ọjọ́ tí wọ́n rí bẹ́ẹ̀ ni ó lè yàtọ̀ sí ìsìlù tó pé nígbà pé ìyọ oṣù wa ẹ̀yàtọ̀ òru bàbí ìjẹ́ wà lóru tí àwọn àwọn àlọ́sàn òru tẹ́yìn wà yẹn táwọn tẹ́yìn bá rí àwọn tó wà gbogbo ẹ̀sá kí ẹ̀sá máa gbìyànjú pé gbogbo àwọn tí mẹ́wàá gbẹ̀rẹ̀ ọmọdán yìí kí ẹ̀sì ṣe ààrẹ ó lè gbọ́n fìtìláàtì kùrán lórí oṣù kùrán òru kùrán kọ́lọ̀ jẹ́ àsìkò ní ọ̀rẹ́ rẹ̀. bákan náà bí àwọn zakatul fitr tó ti wà lọ́dọ̀ àwọn kọmitì a sì mọ̀ pé aláìní ni wọ́n ní ká fún ó wá ń ṣẹlẹ̀ pé ẹni tí ó kọjá ẹni tí wọ́n mọ̀ ní ní ọlọ́rọ̀ nílùú rẹ̀ tó wà àmọ́ onírìn àjò ni lásìkò tó wá bá wọn ó tún wá ó pàdánù mẹ́dẹ̀t àti ìṣe traveling tó ń ṣe pé tí wọ́n lè fún ní zakatul fitr kò sáburú mẹ́ nígbà pé lásìkò yọ aláìní ni kò sáburú mẹ́ masakin ni ọ̀nà wà náà masakin lásìkò yẹ ó di sáburú mẹ́ kó fún mẹ́ wallahu ta'ala oníbèrè ni gẹ́gẹ́ bí a ti mọ̀ pé zakatul fitr ìyẹn lè yọ fún aláìní àti ọmọ òrukà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ó wá ṣẹlẹ̀ pé pẹ̀lú bí àwàdà ìyẹn wá fi lọ ẹni tí ìyẹn mọ̀ lọ́lọ́rọ̀ nínú àwọn tí ẹ̀jọ́ ṣe mọ̀ amọ́là pé alágbájá tí Ramadan fi dásìkò bá àti ẹ̀búrò ihsani kankan zakatul fitr náà bẹ́ẹ̀ nìtì náà ọlápò náà sí mọ̀ wọ́n ní ẹ̀yìn sínú aláìní tí òun yọ zakadù fìtìlẹ̀ ẹ̀ṣọ́ ọmọ òrùka ẹ̀ṣẹ́ tálíkà bówà ní lágbọ́jọ́ ọmọ òrùka ló ń bàbá òun ti kú màmá òun ti kú <laughs> kí ló mú kí zakadù fìtìlẹ̀ máa tọ̀sùn ṣoṣe déédéé àbójúgbà aláwọ̀bá kó sàrẹ̀ kọ̀kan wa àwọn tí wọ́n jọ ń gbádùgbò tó mọ̀ pé tí wọ́n rọ̀rọ̀ fún ọ̀rọ̀rọ̀ tí wọ́n á bèèrè kí ìsáìlì wọn màárù fún ẹjọ́ bá béèrè ẹwọ́lọ́rọ̀ ó lè pé kóró ń dànù rí nínú ìgbọ́lọ́rọ̀ yìí ó di wà pẹ́gbọ́jọ lọ́rọ̀ nígbà tó ti béèrè fún inú ẹgbà àwọn tí àwọn afáàní tí èèyàn bá gbọ́ sí wá bọ̀ gbọ́fẹ̀sẹ̀ rìn wọ́n lẹ ẹfún ètò ìgbọ́rọ̀ bá fún wọ́n ti di ọmọ agbóra máa ti jẹ́ ọmọ ní o ṣẹ̀ríà wọ́n ti wà 15 years ó ní pò lọ́mọ ní ọdún tó lọ sókè wọ́n di wà Nigerian contest ní ẹjọ́ ti wà 18 years ó ti pò lọ́mọ ó di ọmọ òrukàn náà lọ́mọ sí bàbá rẹ̀ aláìsí tí ò tí bàlágà tí ò tí wọ 15 years. Tòtúwáyé abẹ́mọ̀ àti definition ọmọ òrukàn kó bá bá ti

nígbà tó dé Mẹ̀dínà ọba wọn tó ń ṣe dé Mẹ̀dínà lálọ́gbọ́ ẹ mọ́mọ́ ṣe dé ìlú mímá ẹ̀yin mùsùlùmí àti ní déètì ní déètì rẹ̀ ní Eid al-Fitr àti Eid al-Kabir máa rí Mẹ̀dínà bá wọn ní kí lẹ́yìn ṣe yíwọ́n náà àwọn adé wa nù lẹ́yìn ọlọ́run ti ṣe jẹ̀ fún pẹ̀lú àwọn adé méjì gbọdá àná ní Eid al àti Eid al ó dé wa tó àwọn ẹ̀kọ́ tó wà fún náà ń jọ éèdì tí wọ́n ti gbọ́ pé rọ́ṣù ní alẹ́ 29th àbí alẹ́ 30th of uh, Ramadan láti bẹ̀rẹ̀ sí takbir Allahu akbar Wa akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd àbí tí Ramadan bá ti bí 28 àbí 29 tí ó yẹ zakatul fitr àbí láàárọ̀ ọjọ́ ọdún tó fi dáa jù ní tí ó yẹ zakatul fitr kó tó lọ sí 8 ó díwà kí ẹ bí ẹ jẹun kó tó lọ éèdì ààwẹ̀ ọdún tí a ìyẹn máa jẹun kó tó lọ éèdì ọdún tí iléyà lè yẹn máa dàbí dé kéèyàn tó jẹun òdìkẹ́ ikọ̀ jẹun bí akìrìtì rẹ tó ọjọ́ òdúró ìdílé máa àwọn obìnrin náà lọ sí kódà obìnrin tí ò òun náà lọ sí kírun wa torí àánú sọ̀kalẹ̀ yẹn mọ́júmọ́ àti aláàárọ̀ ọjọ́ ìdí gbogbo ojú ọ̀nà tó pọ̀ ìdí eh, láwọn mẹ́lẹ́kọ́ tó máa bí orí máa tó pèsè yá ọmọta ahamadu ẹ̀yìn àlè ọmọ ahmad ẹ̀dáde wá sórí rí ọmọ ìrìn àjọ àlè ọlọ́mọ fi wọ́n yàgàn láwọn lójú àwọn mẹ́lẹ́kà ẹ̀yìn mẹ́lẹ́kà mi tí ẹ bá gba lébúrà tó bá yìí fún ìyàfójú kan kí ni ẹ kí ẹ ṣe fún gbà ẹ̀yìn ó fọ́ rẹ̀ fún ní ẹ̀wọ̀ àwọn ọmọ muhammad wọ́n di oṣù kan wọn ọ̀jẹ́ lọ́sàn wọn ò mú lọ́sàn wọn ò súnmọ́ ìyàwó lọ́sàn ọkọ wọn ò súnmọ́ lọ́sàn nítorí gbogbo ẹ̀rọ bá aṣọ́mọlé wà á àdìdì máa tán lẹ́sàn gbogbo ọmọ tí wọ́n fi ìdí mo ti fún wọn jù ní ẹ̀kọ́ a ti tẹ̀síbéèrè lọ́dún sọ àwọn ọkùnrin á lò kò sí násílà before age oye kò sí násílà before age ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mọ́sá àjíkáṣọ́ pọ̀pọ̀ bí láyé a máa tẹ̀sílẹ̀ sí ìmọ̀ kìdé bá ti ké pé yóò ké èrò fún wa rákà méjì náà ni rákà aláàkọ́ tẹ̀sílẹ̀ lẹ́dẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì tẹ̀sílẹ̀ mẹ́fà pẹ̀lú ètò ìdìbílẹ̀ ó dúró wa ló fi lọ nìyẹn wáyé pé ibìkan á wà farabalẹ̀ lọ́kùnrin wa lóbìnrin wa

ọlọ́wà ní ẹ̀rọ àwọn ẹ̀wọ̀ àwọn al'umma ahmed fún ọdún oṣù kan gbáko wọn ọ̀jẹ́ ọlọ́sàn wọn ò mú lọ́sàn wọn òsùmọ́ra wọn akọ wọn òsùmọ́ra ah, àà gbogbo ọgbà ẹgbọ́n ti wáyé gbogbo mọ̀fọ́yẹ́ ẹ̀sẹ̀ wọn ti mọ̀ kọmọ báyìí nìkan lẹ́gbàá mi àwọn àṣìṣe ẹ̀sẹ̀ kọ́ àti ọlọ́mà jẹ́nà mẹ́tì ọyẹ́ òun wọ́n ní from all indication ní tí wá rí pé ìjọ ó bọ̀ sí tọ̀ sí mi sí mọ́ sọ pé kò yẹ kí èèyàn àtẹ́ndì méjì lóòjọ́ nǹkan tí súnà kọ́ ara ẹ̀rọ wọ́n ní òróṣù òróṣù òjò yẹn mọ́ra fi eid ní ọgbọ̀kúgbà ó bá tó gbẹ̀júmọ́ lọ́kẹ́ ojúmọ́ ọgbọ̀kúgbà ó fi dájú ó ní àmá àwọn àfáà ní kìí sí ọ̀rá yẹn ni fún ọrụ sí juma jẹ́ kàfíkẹ́ tọrọ yẹn sí àmọ́ ó púpọ̀ jù tó lágbára yẹn òkè yẹn lọ ló fi dájú ó di wà. ọ̀rá yẹn ló ń wà ní tiẹ̀ fáàlù àìní lòun ìdí ti fáàlù kìfáyà lòun kọlọ sí jùmọ́ ó sì lè fi jùmọ́ ilẹ̀ ẹ̀kọ́ máa lọ sí ìkọ́lá ti kójọ o ẹ̀ àmọ́ kọlọ sí méjì lọ́jà jùlọ pàápàá jùlọ ìmáàmù òun ọ̀bá láyé láti pò wọn lọ́kàkà méjì ní kọlọ sí ó di ọkọ́ kó jáwọ́ náà tó gbèrè àtàkìyà. náà níparí ó ní ẹlọ́kùn jíyàn lè yọ zakatul fitri yàn pẹ̀lú owó kíyàn mọ́ pẹ̀bùbù rẹ̀ iye bẹ́ẹ̀ni ìmáàmù wa ìmáàmù àbúwà ní bábù fuqaha òun gbà pé a lè fi owó yọ pé báwọn ìmáàmù yókù ọ̀gbà pé ara ò grace oúnjẹ ẹni kí ẹ fi yọ oúnjẹ tó oúnjẹ kóòtò tó oúnjẹ

sunday jọ sunday là ń ṣètò yìí nígbàdì lórí jẹgúsẹ ọdún lórí dstv àti àlàkéyìn rẹbì àkànnùmọ kóòbù ti wà náà zero márùn six nine eight two one já isbank ní báńkì wa ọmọ ìgbìmọ̀ kàtàkùn àbàmì islámì ló kọ àkáǹtì ẹlọ́rọ̀ àbúwà ọlọ́wọ́ sínú àzìkà ọbẹ̀ kàfùwà kàrí wà náà zero márùn six nine eight two one zero márùn six nine eight two one ọ̀kan náà ọmọ yàrá fún ní two thousand naira tí ó fi ṣe fi ṣẹbi ilẹ̀ fún ìrànlọ́wọ́ yìí ọlọ́wọ́ sanu wa ọba tó ń fún ọlọ́wọ́ ọmọ orúkọ náà ọlọ́wọ́ tó gbọ́ alẹ́ sàn ọlá kùránù karim ọlá ilẹ̀ ìlà zero márùn akánumọ̀ wa ni ọmọ orúkọ náà kàtàbí ìsìlámì àlàkàn mi jẹ́ àìsàn account number wa zero márùn six nine eight two one ọlọ́wà pẹ̀lú wa subhanaka allahumma bi abdika ashhadu an la ilaha illa anta